ọjọ́ ìyàwó ni kó má gbẹ̀dí ẹ̀. <laughs> wà á ṣeré pàdé mi thank you very much. ah mo um, impressed o. oh my goodness. ah ah ah ah. o hmm. ṣe gan. ah isn't there. yeah mo wa okay. mo tiẹ̀ fẹ́ kẹ́ anybody tiẹ̀ fura pé hmm. èmi mo ní project yìí hmm. mo dẹ̀ wà impressed gidi so kí ló intend láti ṣe sílẹ̀ lẹ̀. ah well um, see before now according to the plan um, interlock lè kó wa but um, by the time tí mo study ilẹ̀ yìí mo rí pé kò ṣẹlẹ̀ takò lè gbé ní tàdókè lórí bẹ́ẹ̀ uh, so what i will do is um, ma kọ́ ṣe german floss yẹn ma cast around do you understand then we now sink it you know tàbá ṣe yẹn tán aṣẹ́ wa gbé ní e, tàdókè lórí that way omi yẹn náírà yìí máa wá sókè mọ́. ò jáyè ò jáyè mo jẹ́rìí ẹ gbogbo ẹ̀ ló kún ní ẹ̀ pátápátá. kí ló fẹ́ ṣe kọ́ńtà lọ kàlọ́ ní sáyẹn. thank you very much for this mo really appreciate it. I should say thank you to you for the opportunity. èmi lówó lọ́wọ́ ìwọ ló lè ṣiṣẹ́ i mean tí o bá lóyà sí mi ọ̀tá mi máa kábàámọ̀ ẹni náà <sighs> ọ̀rẹ́ bí ọmọ ìyá ni ẹ̀. <laughs> thank you my brother uh, in fact àwọn tó bá ra structure yìí trust me wàá enjoy. ọ̀rẹ́ bí ọmọ ìyá god bless you mo appreciate it yeah nice one. Uh, oh okay. Mm-hmm. mm. Dale. Dale. I know. <laughs> Candy Crush. My baby. Candy Crush. Hello, you Oh my God, this is taking loose game. Wọlé o, mọ̀mú dẹ̀ ń baby. Ah, ah. Wale, how was your day? Good, good, good. Not bad. No, really do surface square. Okay. Èmi àti Jayọ̀lá lọ sí site àlọ́wọ̀ nǹkan tó ń ṣe. Oh, oh, okay. Mm. So báwo dẹ̀ ni ṣọ́ọ̀ṣì dáadáa? Yeah, no, I'm impressed. Mm. Mm-hmm. That's yeah. good. Kí ló tó bá ti ṣeré ojú báyìí ó túmọ̀ sí nǹkan kan wà tó fẹ́ sọ nìyẹn. talk to me kí ló ṣẹlẹ̀. nǹkan tí mo ti wá sọ fún ẹ látijọ́ iná ni nípa ìwà àtọ̀rẹ́ yìí closeness yìí èèyàn kí máa ń ṣe gbogbo ara tán fún yàn ó máa láwọn nǹkan kan tó tiẹ̀ máa fi pamọ́ díẹ̀díẹ̀ ó ti trust ọ̀rẹ́ ẹ̀ yìí jù gbogbo ìgbà ló máa ń sọ̀rọ̀ Jayọ̀lá ó máa ń kọ̀ǹpléènì ìgbà Jayọ̀lá èmi náà dẹ̀ máa ń sọ fún ẹ pé mẹ́nu kúrò ń bẹ̀ ẹ́ ah, èmi àti Jayọ̀lá jọ ṣe kékeré ni kò sí nǹkan tó máa ń fi pamọ́ fúnra wa I mean he's a very kind person mo sọ fún ẹ gbàgbé ẹ kò lè dá mi láíláí. it's a very kind person. Hmm, hmm. bó o ṣe kí n jẹ́ kí n máa sọ̀rọ̀ gbogbo ìgbà náà lélẹ̀. kò sí hmm. nǹkan tó dangerous ń trust me. kò sí nǹkan tó dangerous ń no ọmọ yẹn èèyàn gan ó ń dàyàn kó tó máa wà kú èèyàn tó jẹ́ wípé ẹ̀ tẹ́ wà blood related hmm. ó máa ma fi gbogbo nǹkan kò tiẹ̀ sáṣìírí kankan ẹ́ hmm. eh? <laughs> you can't trust anybody. oh not even my wife. Ah, ah. ṣé bí tèmi wà ni. but wọn náà ló ní mo lè trust anybody now. ẹ eh, tọ́mọ ló lè trust anybody ṣé bí ìyàwó ẹ̀ wà ni. oh baby gbàgbé ọ̀rọ̀ Jayọ̀lá mi ò rí yán Mm. iyán. tí bá rẹ̀ fọ́ ríro pẹ̀lú ẹ̀ á make sense ẹ̀fọ́ ríro tó nígbín bọ̀kọ̀tọ̀ èdè ẹja ṣáwá nǹkan ó máa make sense. nǹkan tó máa sọ sọ̀rọ̀ yìí nìyẹn. I love you too. mo ti gbọ́ mm. thanks for the insult again. má rẹ̀ jẹ́ ká sọ̀rọ̀ jáde ayé wọn láíláí. ó ṣe mo ti gbọ́ no problem. thank you is a friend in need and in deed okay I love you too darling. mi ṣé mo ti máa sọ fún ẹ tipẹ́tipẹ́ pé ọ̀rẹ́ tímọ́tímọ́ lèmi àti Bánkọ́lé mm. kékeré báyìí láti ń bára wa bọ̀ mo dẹ̀ lè sọ lẹ́niwẹ̀ pé Bánkọ́lé ò lè ever dà mí <sighs> that is truth ok láti wà kí màá tètè ṣe business ṣé owó ẹ bá fẹ́ tọ́ mi dùn mí rí. Jayé ọlá ọkọ mi mm-hmm. hmm. ṣé kò wù ẹ́ kó ní company tààrẹ. Mm -hmm kó má ṣe partner pẹ̀lú anybody modern day slavery náà ń pè. slavery yes ní company tí mi ò ní ṣe àṣẹ sí. Oh. tó kàn tó ṣe tó máa fún mi salary ó sọ mi di partner mbẹ ní slavery ẹjọ máa ṣe ẹjọ máa ṣe máa ṣe slavery lọ. Ah, ah. Ah. ìjọ ló máa tó wá di CEO tó máa fún gúnlẹ̀ fáwọn ọmọ mi ó lóun sọ́ọ̀sì òun sọ́ọ̀sì òun sọ́ọ̀sì òun dùn lẹ́nu ẹ̀. èmi náà máa di CEO nígbà tí time mi bá tó nígbà tí n bá rí enough capital láti bẹ̀rẹ̀ company mi òkè jẹnjà ayẹtọ nǹkan tí ò yẹ ọ̀rẹ́ mi bó ṣe wà yẹn ti promise pé tí owó kan bá fi lè wọlé sí àpò company tó bá ṣe yìí dáadáa pé lu um, project àwọn ìyálọ́jà tí mo fẹ́ ṣe pé kí ká kó ọjà fún wọn ká wá sublet fún government ká kí ní kankan rẹ ó ti agree láti fund ẹ fún mi so bí mo ṣe wà yìí tí ẹni ó bá wọlé sí company báyìí tó bá huge I'm double sure pé he will fund that project for me. so wọ́n ń gbé bọ̀ òun ló dé nǹkan tó rí nílẹ̀ tó yẹ kó ṣe ó ṣe. are you serious? ọ̀rọ̀ tí mo sọ wà important ni. I I'm telling you Bankole is my very good friend and ṣùgbọ́n ìfẹ́ sọ́tò. Jaiye Ọlá wọ́n lọ́mọ gọ̀ ẹni kó má kú ṣé o mọ̀ pa gọ̀ yẹn gangan ló máa pa ọmọ yẹn ṣé o mọ̀. <laughs> wọ́n ti gbọ́ ẹ̀. ó tún rẹ́rìn-ín òun sùn àbí òun sùn má wọrí èmi mọ̀ pé ọmọ mi ò ní ṣerú ẹgbẹ́ wọn láyé kò ń ṣojú ẹ̀mí mi tó ti gbọ́ máa sùn máa sùn. What? Don't touch me, Joe. ẹ jẹ́ wọ́n mi. ẹ má wọlé gbogbo tẹ bá mi sọ pátápátá mi ò ní gbàgbé. o ṣe ọkọ mi ó máa tẹ̀yìn lọ́wọ́ láìpẹ́. o ṣe olówó orí mi <laughs> ah ọmọ kan ṣo tó ju ẹgbẹ̀rún ọmọ lọ o ṣe o ṣe a jẹun ọmọ ọmọ àtọ́jú ẹ o bó ti ń tọ́jú mi ọmọ àtọ́jú ẹ jù bẹ́ẹ̀ lọ o ṣe ọkọ mi o ṣe máa ń. ẹ sọ pé Táyọ̀ ti jáde. àárọ̀ ló ti jáde ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ló máa wà sọ̀gbẹ́lé. bọ̀ yẹn ìdí èèmọ̀ lè rárá rárá ah, ah. tó bá ṣàtidé ẹni kó pè mí. máa jíṣẹ́ máa jíṣẹ́ fún ẹ̀yin máa ń láìkì owó tuntun ó dàbí pé mo yìí ní change nínú ah, mọ́tò ń bí. ó ṣe ọkọ mi. owó tuntun yìí sáá ni wọ́n mi à ní tẹ́bá ti rí owó tuntun. Ah, olówó orí mi ó ṣe ọkọ mi ìwọ náà jẹun ọmọ wo oore tuntun tuntun ọlọ́mọ máa ṣe fún ẹ ó ṣe ọkọ mi ó ṣe ó dàbọ̀ máa jíṣẹ́ máa jíṣẹ́. yes ma ẹ take care mọ́mì. ok ọkọ mi. ó dàbọ̀ ọkọ mi ah ọmọ rèé ọmọ rẹ̀ bẹ́yàn bá bí ẹyọ kò ó sọ jẹgbẹ̀rún ọmọ lọ èmi nǹkan tuntun ni màá máa wá mi ò èmi mi ò wọ́wọ́ ìdọ̀tí mi ní ìdọ̀tí láyé mi lọ́mọ òṣì èmi náà kì í ṣe ìyá ara mi ó ṣe ọkọ mi wàá jẹun ọmọ ẹ ṣe. Hmm. kódà oníbàárà mi gidi ni ẹ ah, ẹ sọ wọn eh. bá ń gba sẹ́ẹ̀rẹ̀ kan bẹ́ẹ̀ yà á rí pé mo jẹ́ òun ní káàbọ̀ mi. oh my dear ní káàbọ̀. ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. ojú ni ní gan. ìyẹn kún mi tọ́jú mi dáadáa. ah. wíìgẹ̀nì owó iyebíye ni mo fi ra. má wọrí kí ni fẹ́ kí n bá ń ṣe síbẹ̀. fi conditioner sí dáadáa kó wá change colour ẹ̀ sí gold. èsè wù àjọyín lójú ìṣèyàn bẹ́ẹ̀. ojú tó fẹ́ jẹ́ mi yẹn má jẹ́ kó pọ̀ jù torí mo gbọ́ pẹ̀yìn ìjẹ̀ṣà ẹ láìkẹ́ owó. Ah, ah, àǹtí ẹ ẹ ṣe pé a fẹ́ràn owó bẹ́ẹ̀ náà a fẹ́ràn owó tààrà. ṣé àmọ̀ ẹ̀ kankan bẹ̀ ẹ́. ọkọ yìí. ọkọ mi ni ọmọ ọkọ mi náà. Ah, ṣé kò sí. kò sí o ìbẹ̀rẹ̀ mú ìjọ kan ni. Hmm. jẹ́ kó sọ̀rọ̀. jẹ́ gbìdá ni màá níwọ̀n tó bá wá ṣọ́ọ̀bù wa báyìí tó bá gbé wa jáde gbogbo ayé la máa ń jẹ. ìgbà tó ń gbé yín jáde yẹn o ṣàrọ̀ ọkàn mi. mo mọ̀ ọ́ dáadáa ó wà ń bẹ̀. àǹtí iṣẹ́ tí mo lọ ní. ta ló wá. ọmọ dáre. ṣé kó sọ̀rọ̀ idiot. Mm. ẹyẹ àti mi gbọ́ jàre. èwo ni yín ló wá toast nígbà tí yín wá. Ah, mm, mm, mi ò sọ bọ mi ò bákan bákan. jayé ọláwó ẹ bákan bákan. Ah. ó ti yé mi bá mi gbé agbọ́n. mo ti ń lọ iṣẹ́. àti ṣe iṣẹ́. àti ò lọ. ó ń wu ọmọ bákan bákan bùjẹ́ bùdánù èmi wà ń bí ní ìbùn kọ́kọ́ jẹ́ o Jaiye ọkùnrin ẹ rí o ah! Jaiye wà gbà. ẹ̀lọ́ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin èmi àti ẹni wà láì ta láì ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni yes má bẹ́ẹ̀ ná tó bí owó èmi ni mo sọ bẹ́ẹ̀ ìwọ òwú jẹ́ bùdánù. fi mí sílẹ̀ sórí láàrin èmi àti ẹ̀ ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni part one lórí season film ni ò wò tán ọ̀rọ̀ tí mi ò mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ mo dẹ̀ tún bẹ́ẹ̀ gbókè fine mo ti gbọ́ mo accept ẹnì kan lè má fa ẹ̀sùn wọn fún ìgbà mi ni mo wà at fault mo tún bẹ́ẹ̀ o tún ń ṣàgídí tó báyìí. wo jẹ́ kí n sọ nǹkan láàrin mi àtẹ ìdáṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni part one lórí season film dẹni ò ní ìwòtọ́. so tó yẹ mo ṣe ń fọwọ́ kún ẹ tó ń gbàwọ́ mi dànù. <laughs> lọ́kọ́ bó ṣe ń so pcos èmi o mo ti lockdown kò sí nǹkan kan fún ẹ six months a wà lẹ́nu ẹ̀ a ṣe ń pò. lockdown lọ́dà fọkànlé ẹ̀ fọkànlé ẹ̀ fọkànlé ẹ̀ ẹ́. ọkọlé ọ ló mọ ló ṣe mí tó dẹ̀ mọ bíbí inú mi ṣe rí ó mọ bíbí inú mi ṣe rí o fún mi wà á ṣe ń jà. hello afa báwo how we thank God adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ aṣọ ẹnu mi ò sí site mo tẹ̀ wá wà lẹ́lẹ́ hmm. ok. Uh, uh, wait, wait, listen. Are you saying that? What the credit to ní one hundred and fifty million naira. Irọ́ ni o. all right. O ṣe gan ni. Thank you so much. Mo mo mo ma. Ọ̀nà ló ń pè mí. Ló ń pè mí. I'll, ah, I'll ah, ah, get up to you, please. Baby, baby. Hello, Bakoni. Obani! Obani! What are you do now? <laughs> oh my God! Uh, uh, um, Joe, where's the mobile office? Mobile office is busy. <laughs> Baby, ibo lórí lọ. Kí ni? À ń jà náà. <laughs> Ẹ ìjà kẹ̀. Ẹgbẹ́ ló bẹ jà kọ́ mi. You know I love you. You champion and you know I love you. Jackie, can you ìjà tá ń jà náà. Ẹ eh, ní sùúrù, ní torí mo ti gbọ́rọ̀ pé owó kan ṣe kíní kan kì í ṣe owó mi. ọ̀ wá ní shares ń bẹ̀ bí kí seventy or eighty million má kẹ́kọ̀ọ́ ni. Ah, owó dájú ní contract seventy million owó ìṣẹ́lẹ̀ owó ìgbọ̀dọ̀ mi lọ́wọ́ fílẹ̀ ìdáwà lẹ̀ six months. Okay. All right. Wow thank you thank you thank you very much god bless you o ṣe o ṣe èmi náà pè é padà o ṣe. ó ti ṣeun fún wa ó ti ṣeun fún wa ó ti ṣeun fún wa ó ti ṣeun fún wa òun tẹbi kò lè ṣe ó ti ṣe. a hundred and fifty million naira profit kí ló ń sọ yìí kò ń ṣe kò ń ṣe eré mi rárá rárá. nígbà tí mo kọ́ gbọ́ kọ́ yẹn mo rò pé who does that báwo ni client ṣe máa ní òwá impressed and deliver before day tó dẹ̀ fún aládùúgbò owó yẹn extra profit oh. when you now call pé owó yẹn ti wọlé mo ní wow ah iṣẹ́ náà nílé yìí o ọ̀rẹ́. this is this no, is huge. no no no i'm extremely excited about this. ọ̀rẹ́ eh, tí ọba sọkọ máa ń rìnrìn ni o eh, kínní kan mo fẹ́ confirm so báwo la ṣe máa wá ṣàyẹ̀sìn. Jayọ̀lá owó tó wọlé yìí ó ah, pé ah, láàrin àwọn méjèèjì kò sí pa àwọn expect owó yẹn it's just an extra profit and meanwhile mo gbé máa ẹ sọjọ èmi náà kàn fi pé ah, àwọn companies ìwọ kan olùmọ̀gbọ́ amọ́ra mo kanra mọ́ṣínì ẹ̀ so that I lè deliver before the date. Jayọ̀lá <laughs> Jayọ̀lá sórí owó tó wọlé yìí kò ń ṣe ìta lè ṣá. mo ní plans fún tó dẹ̀ important kan àbí mo ṣe sọ fún ẹ. Ah, eh, ok eh, bí a mo tẹ̀lé rí gbéńgbé kan bẹ̀ eh, mo ṣàṣọ̀rọ̀ project tèmi náà ṣe lọ́wọ́ yẹn kí n sáré fi ètò gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ mọ́ra wọn. kí ló tó ń ṣe báyìí náà ṣé bá a ṣàkàn last week. àyè ṣàkàn last week kí. ẹ mọ mo sọ̀rọ̀ project tèmi náà fẹ́. jaiye jaiye jaiye mọ́jú kò lè lè mọ́jú kò lè lè ah don't go there. ẹ gbà please mo ṣàlè rí díẹ̀ gbéńgbé kan lára ẹ̀. kò ń ṣe nu eléyìí máa mú mi sẹ́yìn tó wà lọ́wọ́ ah last week this week <laughs> last week this week it's okay Ayala. it's it's okay no no no you see um, mo wọ yọkọ ti ti program yẹn pé tó wù yẹn bá wọlé bó ṣe sọ yẹn pé a máa láti eh. mo ti budget àwọn kankan lórí wẹ́ẹ̀ lórí o eh, eh, <laughs> it's alright it's okay it's okay uh, this this is a very great one mm. like like no no no no no no no no ah ah wow àwọn àwọn clients mi máa ń láyé láti máa bá deal lè léyìí ah in fact um, back secretary ma mi print the copy kan na kini yeah that's right uh, kí mi náà kọ tẹ kí keep it for my archive uh, uh, àti máa báwọn boys gan ní site pé nǹkan báyìí ló ṣẹlẹ̀ wọ́n wá ah! ok mo promise ẹ pé mo ní pẹ́ dé. má pẹ́ má pẹ́ ju ti gbọ́. <laughs> mo promise ẹ pé mo ní pẹ́ dé. ibi tẹ́mi náà lọ mo ní pẹ́ jẹ́ kí sáré bẹ́ẹ̀ set. ok no wàhálà. Woman. Yeah! Debit! Debit! Debit! one fifty million naira. one fifty naira. one fifty million rẹ̀. million. mo dáhùn one fifty million tí mo gbà ọyọ kọ́ ti fàyọ. sọ́rùkọ ẹni náà ṣe òun rẹ̀ òun rẹ̀ báyìí ọmọkùnrin rẹ̀ ah! ah! calm down calm down ṣáà pé àkáǹtọ̀ ìsàpàdé àkáǹtọ̀ ìsàpàdé ọlọ́run má jẹ́ ká dánwò ọ̀hún ọ̀hún gbèsè rẹ̀ ọlọ́run jọ. a hundred and fifty million naira. Eh, ẹ bá eh. yà mí wẹ̀rẹ̀ ẹ má sọ mí di wẹ̀rẹ̀ ẹ má sọ mí di olórí burúkú náà ṣùgbọ́n ọkọ tí mo sọ báwo ni owó ṣe máa mú kúrò lákàntù mi nínú báǹkì tìyín tó dẹ̀ mú tó mú. ṣebí sir calm down sir. are you okay you are telling me to calm down a hundred and fifty million naira ṣé mi nìkan tí mo sọ what what are you saying báwo ni owó mi ṣe mú kúrò ní àkáǹtù mi ẹ eh, ní báǹkì tìyín what are you saying. ṣebí sir leave me wá ìgbà tó ga mi wá pè mí wọ́n ní kí tètè máa bọ̀ kí wọ́n ṣàlàyé fún mi a máa rectify ẹ̀ sà ọkọ̀ jẹ́ pé. Eh. rectify kini. Kini kí ni nǹkan tó ń sọ are you guys alright àpínlẹ̀ ah, náà pèmí ní ìjẹ́rù kó ní mi ò pé ní sọ fún a hundred and fifty million naira wọ́n ti kó lákàtúntì ti tèmi I didn't authorize anything mi ò sign check mi ò make transfer so what are you saying. ó kàn jẹ́ pé owó yẹn owó ti wọ bí inú bíi six accounts báyìí oh, owó move kó lákàtúntì tèmi wàá move ó jump to six two bank account oh owó lẹ́sẹ̀ tó fi rìn tó rìn àbọ̀lẹ́gbẹ́ tó fi fò ah láyé yẹn màá lè ṣerú ẹ̀ mọ́ okay let me ask you this question jọtọrọ lọ ṣé ẹ̀yin ò ní records mi ò wọ́n ṣe mú from one account mi ò order anything èmi ni mo la account èmi ni mo ní signature to my account ayi ọ owó mi ti mo extremely very true very true mi ò mi ò mi ò mi ò sign check mi ò ṣe transfer owó dẹ̀ move from one account to the other máa gba báńkì lórúkọ jẹ́ ah, máa pariwo nísàyé i'm telling you. ok bẹ́ẹ̀ ni mo kò ní mílíọ̀ kò ní mílíọ̀ sẹ́kítírì sẹ́kítírì sẹ́kítírì. òun náwó òun tẹ́wọ́ tani sẹ́kítírì àtiwọ́ àtọ̀hún ẹ̀wọ̀n náà ah, ah, ìwọ ọlọ́mọ lọ́sẹ̀ ìfowó. Eh ìwọ ló máa mọ record ẹ̀wọ̀n ló máa kú sí. ẹjọ wọn ẹsẹ máa rì ní sá. orí ẹ ò pé orí ẹ ò pé ẹ̀wọ̀n ló tún máa ṣe ọ́ nìmú yẹn wà á òkè ìwọ ní sẹ́kìdì ìwọ ló ń kéèpù check books mi ò ń sọ fún mi pé ọmọ bí wọ́n fi two million naira ṣe mí ìsìn láyé yín ẹlẹ́mọ̀ alẹ́ ṣe rẹ̀ mọ́. ẹ̀wọ̀n lẹ máa kú sí o ẹ̀wọ̀n ni o. mo ṣe ń ṣe ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ rírú o ẹ̀jẹ̀ rírú ẹ̀jẹ̀ rírú ẹ̀jẹ̀ rírú o a hundred and fifty million. Sir, wọ́n lè rẹ pè mí wọ́n lè rẹ pè ah! rectify it sir please just just ah! calm down wàá ma ṣe. deal with you deal with your bank deal with your md deal with your ed deal with everybody. ah ah, ah! no no no a hundred and fifty million naira. sir am I mad am I stupid am I crazy oh you think I'm insane. Sir, eh, wà alright. please please tell him to calm down a máa yanjú ẹ. àwọn ọmọ akúsí. kò tiẹ̀. bá ṣe pé ikú jẹ̀bi ẹ́ sọ yẹ kúkú ọ̀pá láàánú mi olóore mi ibo ni wọ́n ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba ikú ọ̀jẹ̀bi o ikú o ṣe mistake bí àṣẹ ilé ìbò ọ̀bàrà kásá. hello hello my dear. bá a kóńgò. mo rò pé bóyá kò fìyẹn lẹ̀ náà ṣe rí ẹni tá a fẹ́ wá pẹ̀tù sínú yìí ni kẹjẹ́ ká fèsì nǹkan tó ṣẹlẹ̀ yẹn ó dùn èmi náà gan bí mo ṣe gbọ́ on the way from Congo ni mo bẹ́ wá sí Nàìjíríà nítorí nǹkan tó ṣẹlẹ̀ yìí gbogbo wa dẹ̀ ní fáwù ọlọ́run ni gbogbo wa ìgbà tó bá wù wá báyìí ló lè mú wa o ah. mo fẹ́ kó o tẹ́ka tẹ́ ọlọ́run á wà pẹ̀lú ilé yìí àyà ní rírú ẹ̀ mọ́ ah. ó kà mí lára. Hmm. àròkàn àròkàn òun ló máa ń fẹ́ kún àsun ọ̀dà. olúwa fi mélòdì sáàyè tìwọ náà. ọ̀nà àtún yìí nínú iṣẹ́ ti gbọ́ pẹ̀lẹ́ hmm. ó ṣe máa dà. ó ṣe máa dà. ẹ ṣeun o ẹ kí lé o. àbálẹ̀ láyọ̀. Ah. Ah. Ah. ẹ ká sàn o. ẹ máa wọlé o ẹ máa wọlé o ẹ ṣeun o ẹ ṣeun àní fi rẹ̀ gbà o ẹ ṣeun. Mm. ọlọ́run àdúró ti gbogbo yín náà. ọmọ ìgbà báyìí. ẹ mọ̀ madam ẹ pẹ̀lẹ́ máa a ní rírẹ̀ mọ́ gbogbo àṣìṣe wọn ọlọ́run á bá wa parẹ́ ọlọ́run á wa foríjì wọn ṣẹ̀gbọ́n ikú wọn yìí kò ní jẹ́ kó àkùfà lágbọ́rọ̀ ọlọ́run in fact ìgbà tá a gbọ́ níbi iṣẹ́ ó jẹ́ kàyéfì fún wa. Mm, madam tizor ọlọ́run á ṣe àná anyway on behalf of our entire staffs the management and all of our bank please ma accept our condolence ṣẹgbọn ma ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ mọ́ ọlọ́run tó ń jẹ́ ọkọ̀ opó á tún ṣọkọ fún yín ṣẹgbọn ma. ẹ ṣe olúwa fi mélòdì sáyé ti yín náà èmi gan all the way from Congo ni mo ti wá ah, ó ká mi lára gan. bá a Congo yóò máa pariwo Congo Congo àbí mo ló ti wá a ní ojú sọ̀sọ̀kùsọ̀ ń gbọ́ àlejò tán wọlé tó sì ń sọ ọ̀sá wà láti kó sí kán lè mọ̀ pé Congo ló ti ni. ọmọ tí ọmọ tí mò ń rò ni. bóyá kò lọ fi ro ẹ̀fọ́ àbí kò lọ fi ro ọkà ní bá kóńgò àbí kí ló ń jẹ́ ẹ̀tún náà là ń pa látàárọ̀ ṣùgbọ́n wọ ọmọ nǹkan kan mi ọmọ tí ń bẹ lásán mi ló ṣe ń ṣe báwọn tó ṣe ń sọ̀sọ́kúsọ lẹ́nu bí ẹnu ẹyẹ. tètè tí èsì tí ń ṣèdárò kásì tó máa jà ká máa jára wálé yín jẹ ní ìbáyìí. ẹ lè sọ́ra yín o fọlọ́ bẹ̀rẹ̀ yín o. tàbá fara nù bóyá kò lọ fi omi pọ̀ nílé. bí bá ní sépè fún ní ìsìn kan mi ìnáwó pè wọn ò lòlú ẹ lájẹ ni. ògbóni tó wà lẹ́yìn ní ìsìn wọ́n fi mo ní kí n sáré wá rí ẹ ni. tí ò sí ṣòro akóńgò. ọlọ́run ní jẹ́ kó sí ṣòro. mò ń gbọ́ yín. sórí gbogbo bẹ́ẹ̀mi àti ẹ bá ṣe ń ṣe gbọ́n mi sí omi òtó tó ń tí mò ń jù sí ẹ tí wọn náà tó ń ṣe kíni tó ń dá padà fún mi mm. yẹn mo láìkì ẹ gan. ẹ ṣeun. sórí mo láìkì kóbìnrin lè sọ̀rọ̀ dáadáa. ẹ kú àgbà. sórí ìyàwó tí mo fẹ́ sí kóńgò ó kàn tóbi sílé ni ah. àmọ́ bí mo ṣe wá rí ẹ yìí mo rí i pé choice mi ẹ bá kóńgò aláṣejù ní ìní nígbà ẹ ti sọ̀rọ̀ sí mi lọ́ǹtẹ́ ẹ ti sẹ́nu bí ìsọ́sọ ẹ̀yìn tí mo ti mọ̀ pé ìwà yín ọ̀dá ẹ wá lẹ́kọ̀ọ́ ìyàwó nítorí tèmi bá ọba kọ̀ ìyàwó ẹ ṣe sàrà ni kò sí tí wọ́n fi ọ ṣe ní ti ń bẹ lára mi tó mi tèmi tó mi rù tó ti yí ọba. má bínú dúró sórí bí mo ṣe wà yìí fọ̀tá méjì ni mò ń lò. kí ni jábà ń. fóònù ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ ah. wa ní kóńgò lọ́hùn. é èwo ní jẹ́ nọmba ẹrú nọmba ẹni mo ní kó fún mi nọmba tèmi mm. ah. ọlọ́run ò ní jí orí rẹ̀ ṣé fóònù tó ń lò náà rè tá a máa kó fún àwọn àdúgbò tán fi máa gbá bọ́ọ̀lù sí ẹ kóńgò àbí wọlé o ti wá ìwọ gan lóye ọmọ pé n kò bí owú tá a fi wọn nǹkan lọ́jọ́ olúfin gbọ́dọ̀. bó ṣe wàyí tí tó bá fẹ́ mi tó gbà láti fẹ́ mi èmi máa gbé ẹ lọ sí kóńgò. ọlọ́run ò ní jẹ́ n ò ní sorí burúkú lágbára ọlọ́run amẹ́ríkà wà ń bẹ̀ italy wà ń bẹ̀ ẹ eh, àwọn ìlú ńláńláńlá tó ló kọ wà nbẹ Congo wa eh, eh, ìwọ náà ni ọmọ Congo kọ ọmọ kò bí owó rẹ nbẹ kò ní ìdí ẹ. jẹ́ kí mi sọ kíni kan fún ẹ tó bá dé Congo irú yín bẹ́ẹ̀ ṣe wáyé màá gbé ẹ lọ sọ́dọ̀ president Congo èmi àti ọ̀rẹ́ ni wá. dákun Ọlọ́run ò ní jẹ́ ríru ẹ Congo àti Congo àti kobi n ò ní ìdí n ò ní ìdí nọ́mbà rẹ fi mí lẹ̀ fi mí lẹ̀ ọmọ bá tiẹ̀ lọ má bá mi tí ń bẹ lára mi tó mi rò. Ah, ìtọ́nà ló lọ ìtànà ìtànà ìtànà. mi ò lè ẹ bá bàbá kọ́lé olórí mi ni bá kọ́lé jẹ kò sí nǹkan kan tí mo fẹ́ gbà ní kó bá kọ́lé ẹni tó bàbá ń kọ́ níbi ìbú kan fi dá mi lóró ni. kí ló fún ẹ láṣọránsì pé o kọlù bàbá because a ti ṣe àwọn investigations ó dẹ̀ jẹ́ kó yé wa wípé ìwọ àti Bánkọ́lé owó kan ní ìsìn láàrin yìí. òótọ́ ni owó tó mí kì í ṣòwò tèmi o báńkọ́ lè mi o àdèṣe ṣèwádìí ẹ̀ kò mi ọwọ́ mi kọ́ lówó wà ọwọ́ mi kọ́ lówó dé sí àkáǹtì mi kọ́ lówó wà owó tó ní ìsinmi lọ kó wà ikú bá kọ́lé kò ní kọ́kọ́ ṣe pẹ̀lú mi. so ta ni wàá gbé wọ̀nyí. kéèsì yẹn wà lọ́dọ̀ EFCC lọ́wọ́lọ́wọ́ báyìí mi ò lè sọ bó ṣe ní mi ò mọ kankan pa ẹ̀. ìwọ kọ́ ló pa Bankole. ìṣàlẹ̀ parọ́ mọ́ra mi. ó ní ìwọ kọ́ ló pa Bankole. èmi kọ́. ìwọ dẹ̀ tún kọ́ ló bí òun. èmi náà tún kọ́. It's becoming complicated. ẹ̀wà o ṣọ́kọ mi lè pa Bánkọ́lé ọ̀rẹ́ ọmọ pàtórí kọ́ńtrà tó ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́. jẹjẹ bẹ. tó bá tiẹ̀ jẹ́ kó wà páńkọ ibo ló kówó sí ibo ló kọ́ mi kówó pamọ́ sí ìyanu méjì ò ṣàgbọ́dọ̀ jẹ́ wá kó lọ sẹ́wọ̀n kó tún gbé síta. ṣàyẹ kó fíìmù ìyàwó ẹ̀ lọ́wọ́ lọ wọ́n ìṣe wá dájú báyìí be my cover up Can you be ibi tó wọ́ pọ̀ jù òun ló ṣe sọ fáwọn ọlọ́pàá ẹ̀rù lè máa bà ẹ́ ó yẹ ẹ́ bí mi ìyàwó ẹ̀ ni sọ fún mi confide mi níbo lowó yẹn wà máa lọ gbé e. mi ní jẹ́ kí anybody gbọ́ rárá rárá rárá tí bá ti gbé e, màá fi ṣe business by the time tí bá ṣe business tán ọkàn mi tó bá fi máa dé látẹ̀wọ̀n <laughs> màá ti fa business sílẹ̀ èrò á bà ẹ́ ayé á ṣòfò rí balẹ̀ oh. ẹ ṣé wọn ò adé ti ń jí lórí ẹ. ẹjọ́ gbára lè kémi kémi parọ́ mọ́ra mi pé mo gbé owó pé mo fẹ́ lọ sẹ́wọ̀n wà á lọ sẹ́wọ̀n. jàyè gbàgbára lẹ̀ gbàgbára lẹ̀ ẹ̀ èmi nìkan mo lè help ẹ̀ ń bi tó wáyé o mo dẹ̀ ti ready láti get good lawyer ma get lawyer gidi fún ẹ wọ́n máa fẹ́ presidential pardon. mo lè ti dàrú jẹ́ kó rí ètí yí rí ètí tàkù. ọ́físà. ọkọ mi. we are done we are done. we are not done. ha Taye àwọn ọmọ wa kéré àwọn ọmọ wa kéré. òótọ́ ni pé ọ̀rẹ́ lọ́kọ mi àti Mr. Bankole but ẹnìkan tí mo mọ̀ ń pa ẹ̀ nìyẹn business partner ni wọ́n mi mọ̀ jù bẹ́ẹ̀ lọ. madam kí lẹ mọ̀ nípa owó tó sọnù níbi tí ọkọ yín ti ń ṣiṣẹ́. ọ́fíìsà gbogbo nǹkan tèmi mọ̀ ń pẹ̀ nìyẹn business partner lọ́kọ Bankole àtọkọ mi ọ̀rẹ́ dẹ̀ jọ ni wọ́n mi ò mọ̀ jù bẹ́ẹ̀ lọ. ṣé gbọ́ nípa owó tó sọnù níbi tí ọkọ ti ń ṣiṣẹ́ one fifteen million. àbí ṣé kí n sọ pé òun ló kọ ọ̀rẹ́ ẹ̀ ni òun ló pe gbogbo owó yẹn kí gbogbo owó yẹn lè jẹ́ tèmi. madam officer ọkọ mi ló pa mr bankowe kàn wọ̀nyí òun ló pa owó tó sọnù ọkọ mi ló gbé. Are you sure about what you're saying? gbogbo nǹkan tí mò ń sọ náà ọkọ mi ṣáà ni ẹ wò ẹ tẹnu dáadáa tẹ bá tẹnu dáadáa ó máa jẹ́wọ́ fún yín ọlọ́pàá òun ló gbowó ẹ tẹnu dáadáa sọ. ṣé o bá dùn bó ṣe wà níbí ni? us. Why did you kill me? Èmi kọ́ ni pa. Mi ò lè bàbá kọ́ ni. Mo ti sọ fún yín, tẹ́ bá ju òbẹ̀ mi sókè ní bàbá. Ibi pẹlẹbẹ náà ló máa fi lélẹ̀ kí ló rẹ mi I put it to you. Ìwọ ló pa máa kọ́lé. ọwọ́ ẹ̀. mi ò lè ṣe púpọ̀ ọkàn mi mo fẹ́ràn ọkàn mi púpọ̀ púpọ̀ ọkọ mi ò dé fẹ́ràn mi ọkọ tó fi ń tọrọ ọkọ ní ọkọ mi èèyàn dáadáa ni tó fún un níṣu lọ́kà ọlọ́run mi kékeré mi ò pa ọkọ mi listen a jẹ́ wípé gbólóhùn àsìkò ṣẹlẹ̀ láàrin secretary secretary. ẹ̀ gbé síbí. no no no ó lọ bá mi rà ni ah. Ah, in fact wá wá wá wọn náà máa bọ̀ ayé ti gbẹgẹ jẹ́ kó jẹ́ nú ẹ̀. Ah, ọ̀gá ẹ̀ trust me. Mo trust ẹ má wọ̀rí. Bọ̀ kọ̀kọ̀ taste náà yìí náà ń ṣe. Bẹ́ẹ̀dúnbẹ̀, Bánkọ́lé. Ah. Ó bẹ̀rẹ̀ síbẹ̀ bẹ̀rẹ̀ sí, ṣe mo fẹ́ gbà ni, bẹ̀rẹ̀ síbẹ̀ mo gbà á gbé ẹnu ẹ oníkó Bankole mo fi Ọlọ́run abẹ o gbé nǹkan tí mo sọ fún ẹ exactly bó ṣe gbé síbù tó bẹ̀rẹ̀ síbẹ̀ bẹ̀rẹ̀ síbẹ̀ bẹ̀rẹ̀ síbẹ̀ sọ bẹ́ẹ̀ eh, eh, eh, ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yẹn rọra gbé ti yín síbẹ̀ yẹn so mo mọ̀ pé ẹ mo ti mọ̀ mo mọ̀ pé ọ̀rẹ́ ààbò sí irọ́ ni gbogbo bẹ́ẹ̀ ṣe máa wá sílé mi ẹ máa jẹ́ pọ́ mi ẹ máa jata mi ẹ máa jẹ́ yọ mi so ọ̀rẹ́ yín fẹ́ secretary ẹ̀ ẹ̀ dẹ̀ mọ̀ sí i àbọ̀ wá no no leave me alone leave me fi mi sílẹ̀ wọ́n let let let let us embarrass ourselves jẹ́ embarrass ẹ̀ kí mo gbọ́ fi ṣe gbọ́ kọ́ mọ̀ kọ́ tó ṣe títí tí èmi jọ you you are getting my husband kọ́ ẹ fi mi sílẹ̀ fi mi sílẹ̀ wíwá ẹ̀ fi mi sílẹ̀ lẹ́yìn sí papọ̀ ìwọ lọ lọ ó ní Come máa lọ Come ní kó máa lọ ó oh, disappoint mi ìwọ fẹ́ secretary yẹn mo ní pé kò gbóúnjẹ láàárọ̀ mo ní oúnjẹ rẹ o ní sùúrù o mo ti sẹ́ẹ̀bẹ̀ oúnjẹ torí torí eléyìí wọ́n ní mo jẹ torí eléyìí àbí. ẹ̀jẹ̀ bá yín lẹ́nu. ìgbà tí adélé ọkọ mi ṣàlàyé fún mi pé kò sí nǹkan kan láàrin àwọn méjèèjì mo dẹ̀ gbàgbọ́ pé òótọ́ ló ń sọ in fact èmi ni mo tún padà máa bẹ̀bẹ̀ pé kó má bínú pé mo wá embarrass ẹ̀ ní ọ́fíìsì ẹ̀ tí ọkọ mi bá tiẹ̀ ń yan àlè ṣé ibi tí kò wà ni I love my husband.

Lalo barika ọkọ o mo fẹ́ràn ọkọ feio mo fẹ́ràn ọkọ mi púpọ̀ I miss I miss I miss my husband I miss him so much so much I can't keep him I miss my husband inú me máa dùn bí não ní tó gbogbo mi inú mi máa dùn bí kò ní àwọn Yorùbá máa ń sọ wípé ẹni tó bá máa sin èèyàn kì í fara pamọ́ fún I want you to tell me the whole truth mi àti ti wà ó ti ṣe díẹ̀ sí mo fẹ́ kẹ́ confide in me ẹ sọ the whole truth fún mi. mo fẹ́ béèrè nǹkan ṣé gbogbo nǹkan tí mo ti ń sọ látijọ́ yìí gbogbo nǹkan tí mo ti bá yín sọ ẹ tún ṣì believe pé mo mọ̀ kọ́kọ́ nípa ikú ọ̀rẹ́ mi kí ni rẹ̀ mi kí ni mo fẹ́ gé mi mi ò mọ̀ kọ́kọ́ gba owó tó ń sọ yìí àkáǹtì mi kan lówó dé sí ok ẹ jẹ́ kí n sáré fún ní quick run down gbowó ìjẹsẹ̀ wáyé gan contract kan tá a execute time frame yẹn kéré kan tó dẹ́ pé àwọn ọ̀dà companies tẹ̀ fẹ́ gbà ó dẹ̀ ní kó jẹ́ ká gbàgbé kó má wọlé pa máa deliver CEO company yẹn ló sọ pé tá a bá deliver within the short period of time Only certain percentage of money to tó máa fún wa which èmi kọ́ ló pé ó kàn ṣàkànfin dànù láti lè kórìjọ láti ṣe ni a lè ṣe kọ́ńtrátì èmi gangan ni mo lead team yẹn construction all night and all gbogbo báyẹn báyẹn i dey deliver but when inspect ẹ ó wà impressed in fact mo deliver before the date gbàtọ́ dẹ̀ máa sanwó owó yẹn jẹ́ one fifty million ó yà èmi fúnra mi lẹ́nu ó yà everybody to torí pé i expect ẹ i dey turn jubilant next thing tí màá gbọ́ ni pé owó ti kú sọ lédè kan ẹ̀mẹ́rin tí nípa ikú. mi ò mọ. all right àwọn olówó tó dò máa mọ nǹkan tí wọ́n ṣe ọlọ́run àkọ́ àwọn ṣe. lọ́yà o ti ń pè mí. nítorí wọ́n fẹ́ gbé mi lọ kóòtù kí mo lè lọ kóòtù kí n sọ nǹkan tí bá mú fàdájọ́ àbí. Mr. Jairo, mo fẹ́ kẹ́ ní sọ̀rọ̀ tí mo bá ṣe kọ́ńbí màá lọ rí TPO àmọ́ ìjọ ó ti máa ń stress ṣẹgbọ́n no problem. ẹ ká sùn mọ́ ẹ ká sùn mọ́ ẹ ká sùn ẹ ká sùn

àmín ọlọ́run àánú olúwa gbogbo ogun kú nínú ilé yìí olúwa bá wa dáwọ́ ìdúró nínú ilé yìí ní orúkọ jésù olúwa madam yìí olúwa má jẹ́ kí orí rẹ̀ gbàbọ̀dẹ̀ dúró olúwa ṣàánú fún olúwa dáàbò rẹ̀ bò ní orúkọ jésù kristi ni mo gbàdúrà. àmín àmín àmín lórúkọ jésù. hallelujah. ìṣàánú mi ìṣàánú mi mo ṣẹ̀ṣẹ̀ lù sọ́kọ mi ni ẹ má pa mí ẹjọ́ mo ṣe lù sọ́kọ mi ni ẹjọ́ ẹ má ṣe ìṣàánú mi ìṣàánú mi. mo ní kò gbẹ́ni dákẹ́jọ́ ṣọ́jà mú ọbẹ̀ ṣeré ni. leave am make she dey do like that wetin dey do you. afa hey dìde mo ní kò dìde. oya this way this way check out. lọ́n fún ẹ ní o óyá ìbá wọn ayé o ìbá wọn ajẹ́ o ẹ jẹ́ kí bá mi ṣe ṣe o óyá wo bí ah, mo fuck up ìyá yín ṣé mo lè ṣe lẹ́ẹ̀kan sí. ọ̀gbẹ́ni tọ́nbà ìtọ́ ni yọrọ hora mọ àfúnilóúnjẹ máa wò bẹ. sáré. ta ló kú ta ló ṣe kí sálẹ̀ bàbá lọ́ọ̀ bàbá owó ló dé yìí. ọmọ kan kidnap mi ni jọ̀wọ́ tú mi sílẹ̀. ká ní bẹ́ẹ̀ still alábòsí. gbogbo yánpọnyánrin ìwọ ló dálẹ̀ àwa wítọ̀ pé mi ní bẹ́ẹ̀ still ọ̀sọ̀ ọ̀rọ̀. ọ̀dàlẹ̀ ni ẹ̀ o ò dẹ̀ láròjinlẹ̀ wàtìgbà tẹ́mi àtẹ́tí ń bá ọ̀rọ̀ ìfẹ́ wa bọ̀ má jẹ́ kí n tẹ̀ tó ṣe nira wa yìí mm. inú mi máa ń dùn tí màmí bá ní kí n wá dé ṣọ́ọ̀bù máa ń fòsùn kẹ inú mi máa ń dùn ni. tó bá wá sí ibi tó bá ra jẹ̀ríkà mẹ́ta mm. mo fi dẹ́ lójú pé tó bá dé ilé mm. méjì ló máa bá mi. Ah. ó ní báyìí ń ṣe ọmọ ibi táwọn náà ti rúwú tèmi tèmi nìyẹn tó yẹ pé yẹ tèmi náà fi ń ṣe fine boy mo ń ṣe ọmọ ń ṣe. ha kírímìnà ni ẹ o. Ah, máa wò yìí èyí sọ̀rọ̀ kírímìnà ẹ kí máa ní. ibẹ̀ ni náà ti ń rówó kì í ṣe ojoojúmọ́ máa sọ fún mọ́mí pé ah, mọ́mí mo fẹ́ mọ́mí mo fẹ́ ibi làwọn náà ti ń ró tàbí ṣe fine boy. báyìí ń nìyẹn o. kírímínà hmm, burúkú. Ah, ah. Hmm. èyí kì í sọ̀rọ̀ kírímínà ọgbọ́n orí ni ó bọ̀dá mi ẹ káàbọ̀ ẹ jáde wọ́n fẹ́ fẹ́ ẹ̀gbọ́n mi ni. gbòǹgbòwé hmm, ẹkùn <laughs> ẹkùn ó ṣe wà yìí ẹ igi ìwé ló ń wò yẹn. bọ́dá mi dáṣọ́lá ni yìí ọ̀rẹ́ mi pàtàkì ọ̀rẹ́ mi tó ṣú ọ gan. okay bankole is my name. i'm, I'm dasola. nice meeting you. timi. ah, ah bọ́dá mi ẹ wá ọlọ́tà ẹ̀ ṣe tẹ́rìn sásìkò ẹ jọ ń fọnà bẹ́ẹ̀ èmi àti dáṣọ́lá fẹ́ sáré jáde a nílò ju ten minutes lọ ìjọ ẹ má bá mi dé sí ṣọ́ọ̀bù. Hmm, táyọ̀ má gbé yẹn e wá àtàwọn ohun tí wọn láìbírì tí mo ti ń kàwé ìgbà tí mo dé débi ń pa mí tí mo rẹ́ ní bọ́ọ̀dù mo ní kí wá sí jọ bóyá máa ní ìgbọ̀ngàn jì dáàsà mo ṣe wà mí báyìí wọ́n ni mo mi fi sí ibà so kúkú jókòó kó ta jà dáadáa kó pawó fún wọn so that wà á lè account fún everything. dáàrin àjọ ah, ah, mi ní pẹ́ rárá èmi náà mọ̀ pé ti lọ látara bọ́ mi ò ní pẹ́ just ten minutes ten minutes ten minutes tó bá ti kọjá ten minutes mo máa lọ ni o. ọ̀dà mi mi nílò ìdúpẹ́ ẹ ṣe gan-an o dúpẹ́ my brother bọ̀dá mi bọ̀dá mi ẹ ṣú ọ̀pá. so um, mass communication kì í ṣe course kan tó difficult bẹ́ẹ̀ yẹn tó bá ti mọ gbogbo àwọn rules and regulations of course you become one of the best journalists in the world because journalism is all about reporting what people don't want to be in the news any other thing after that is just public relations so in other what to bá fẹ́ report àwọn stories ẹ you need to investigate to bá ti ní gbogbo àwọn evidences ẹ of course wàá kọ anything in fact o o o lè work into any anywhere in the world okay o mo bá investigate ni mo fẹ́ ṣe story yorùbá yìí so you can write report on even Mr. President or whosoever as far as what you are writing about is genuine so yes so ti wá yẹ báyìí. Are you sure? Yes. Okay. Ẹ ṣé gidi gan, I really appreciate that. You're welcome. Ẹ ṣé. So ṣé bí mo appreciate mi ni? Come on, give me a hug. What? Ṣé mo ajẹ́ bíbí ni? <laughs> Mama mi mọ̀ bó ṣe ń Come on, fún lọ́ọ̀ job. Alright, that's my baby. Ah, ah, ah, bọ̀dá mi, kí ló ń ṣẹlẹ̀? Kí ló fà á That's what jẹ́ kí n rẹ̀. Kí ló fà á gbó? Ṣé jí tuntun mo máa wá gbé ẹgbẹ́ mi níta fún ọ̀sán àgbo yẹn fẹ́fẹ́ oṣù yẹn. mami ah, ẹ lè jókòó sí ibi gẹ́fẹ̀ mi dẹ̀ yọ bí ọ̀dá mi níta ìdẹ̀ sọ̀rọ̀ àmì láì ń tẹ̀ máa ń eh, I èèmọ̀ ah, mi àmì láìkẹ̀ ah. ah mami ṣé ẹ rò pé ẹ̀mọ́dá sọ́la ni. ẹ dẹ̀ wá ibi ẹ̀ sọ̀rọ̀. dáhùn girlfriend Cause kò boyfriend told me o mo dẹ̀ kí ṣe girlfriend ẹ̀ ọ̀rẹ́ lásán you want á tẹ́wò i'm your friend. ah that's all I lẹ́nu Ah. Oh, ò kọ́ ni fẹ́ sí mi táyọ̀ náà. ẹyin tó wá yẹ kí bọ̀dá mi máa dìmọ̀ dásọ́lá níta ni. Ah. òpònú ṣé yẹ kí wọ́n máa gbọ́ lẹ́nu ẹ̀ pé wọ́n ní girlfriend ìwọ ah. o ṣe wà ayé kìlẹ̀ márùn-ún o mú ah, ṣé girlfriend ló kàn aláìlójú ti ìyá ẹ̀ wò ìyá ẹ̀ wò ló ń pè tó jẹ́ ń gbọ́ràn ọmọ ń gbọ́ tí ọmọ jàre. mọ́mí mo ti fẹ́ máa lọ mà. o fẹ́ máa lọ o kò bá ń kí mọ́mí o ó yá sí màámi ah, ẹ̀gbọ́n mi màámi bẹ́ẹ̀ lẹ́yìn ṣe báyìí náà dátọ́lá màá ni màámi. o ti wọ ṣọ́ọ̀bù sí i dásọ́lá kan dásọ́lá màá ni ohun rẹ ohun rẹ wọn lẹ àwọn ọmọ tó ń kàwé tó mọ̀wé orí ọmọbìnrin tí wọ́n ń pè ní dásọ́lá ó ti kàwé jù ẹ lọ òpònú ó lè lè lè ọlọ́run jẹ́ ọba. màámi a. báwo ni. ẹ má jà fi kẹ́kọ̀ọ́ ẹjọ́ kí lè gún mi ṣe tí ò fàárọ̀ dùn. ọmọ ti yá ó ti yá mi ṣé bí wọ́n mọ̀ pọ̀ ọmọ dáadáa ní Dásọ́lá máa bẹ́ẹ̀ débẹ̀ èmi ní kọ́kọ́ ni màá máa mú ọ̀rẹ́ bíi méjì mẹ́ta ṣé bí ká lọ mọ̀ wọ́n lé wọn ni Dásọ́lá ó ti gba iyọ̀ ọmọ nìyẹn ọmọ gidi. Dásọ́lá èwo. gbé gbogbo ẹnu ẹ sọ́hùn Dásọ́lá tó wù wò ni òpònú. no no no mami dásọ̀rọ̀ èwo lẹ sọ. tó wù wò lórí. màmí kò yẹ kó jẹ́yìn o kò yẹ kó jẹ́yìn rárá rárá. jọ kí ló ṣẹlẹ̀. Ah, ṣé ẹ fẹ́ sọ pé mo bíbí àti dásọ̀rọ̀ àti jẹ́ ni láti kékeré pé ní ṣíbáì tàti jọ ń kóra wa kiri tẹ́ mọ̀ pé as in ẹ ẹ stop ẹ o ah no no so ah òun ni bọ̀dá mi fẹ́ fẹ́ àlá tí ò lè ṣẹ ni. Táyọ̀ mo mọ̀ pé tí mọ̀ láti bí ọdún méjìlá mhm. èmi ò ní purọ́ ṣùgbọ́n wà á bí jọ́ ti dásán lásán pé ọ̀rẹ́ lásán lẹ́jọ́ jẹ́ ah. bẹ́ẹ̀ ni olóòdù ẹnu ìfẹ́ kọ̀ ń rí eh, ṣé o dẹnu kọ́ ṣé o dẹnu kọ́ ẹlẹ́nu gbọ̀ngbọ̀n ṣé o dẹnu kọ́. mami ọmọ yìí ọmọ yìí ọmọ tó tọ́ dáadáa ni ó bẹ̀rù yín kò kọ́ lè máa sọ pé hẹ́n gbẹ̀ ọmọ tó tọ́ she is an African child òun lè wá support ẹ lè ṣe yẹn fún mi o kò possible o ẹ pè wọ́n padà pé ibi tó ń lọ yẹn kò sọ́nà bẹ́ẹ̀ tá a bá lọ ìwọ dá wa dúró lọ́nà ẹ kí ni ò ṣeé ṣe nǹkan rẹ máa ṣeé lọ́dún èmi ó mọ ọmọ ológo ni ọmọ àrídùnnú ọmọ tẹ́ pé tó bá dọ́dún ẹ̀ á dùn ẹ̀nu ni ọmọ tẹ́mi ń wò táwọn ẹlòmíì ń wò tó tún fi ń tọrọ ọmọ màá lọ màá tún káwọn ọ̀rẹ́ mi lọ bẹ́ẹ̀ ni a lọ tọrọ dásọ́lá. èmi ò lè gba eléyìí o mi ò lè gba láéláé mi ò lè gba. gbogbo nǹkan ló máa gbà ẹjọ́ ìwọ ló ti gbà rí èwo ló gbàdí ṣé mo gbògbó ẹ fún ni àbọ̀ fi ránṣẹ́ sí ẹ kò fi jíṣẹ́. ẹ fẹ́ kí ẹ fẹ́ kí n rán yín létí ni mo dé máa rán yín létí oh. níjọ́sí tí mo fẹ́ travel out tọ́mú mi fún trials labroad kí lẹ ṣe bóyá kẹ́mi bòdì bá gbọ́ gbogbo nǹkan tí a sì ti lè fi jó ń gbà yẹn. kí lè ṣé o lè gba bọ́ọ̀lù ní banku èbúté èrò ah, ṣé o lè o lè gbà nǹkan kan afẹ́gbẹ́ ah, ẹ̀ lówó ó fi ṣe business wo ti business dà. Ah, màá mi nǹkan tẹ́ ẹ̀ mọ̀ ní pé gbogbo táìmù yẹn I am a defensive midfielder mo ń play dáadáa tó bá jẹ́ pé kò ń ṣe nǹkan tẹ́ ṣe yẹn ni tẹ́yìn ò bá ti train tó sáré bó ṣe yẹ kó máa keep fitness mo máa hard weight òun ló kó bá mi báyìí tó bá jẹ́ pé jẹ́ kí n lọ ni ṣé gbogbo ilé yẹn máa fi lọ mi. níjẹ ìyá àtẹnu jẹjẹjẹ gbogbo ilé fẹ lórí bó ṣe rí wẹgbọn ẹ bó ṣe rí bí ọba rẹ gbọn ẹgbọn àwọn ò fẹ ọbọ ẹni à hmm, à kéde. torí mi lówó lọ́wọ́ lè ṣe tó fẹ́ gba ẹni tí mo nífẹ̀ẹ́ lè fẹ́ gbé fọ́mọ tí yín olówó gbàyàwó ọ̀lẹ́. ẹ̀yin òbí wa ẹ má fọmọ ọwọ́ mọ́ rárá kóhun tá ò má bà yí táwọn rò jẹ́ o. ẹ fúnra ẹ fúnra ẹ fúnra tó fẹ́ gbọ́ ẹ̀mí àtọ̀rọ̀ rẹ. ẹ fúnra ẹ fúnra ẹ fúnra mama bá ẹ ẹ má fi ìkan kẹ́kọ̀ọ́ èmi bẹ̀ sọ táyọ̀ ẹ fúnra kí bá ń o ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ tó máa ṣe nílé ayé ẹ ẹyin lẹ́nu tó bá dà yóò dà ṣọfẹ́ gbọ́ sọmọ tí o dùn. òbí rẹ o àwòkọ́ṣe ló yẹ kẹ́ ọ̀rọ̀ rẹ o ẹ mú lò. à ń jù ú ṣe mẹ́lẹ́jọ́ ọ̀rọ̀ rẹ o ìjà ìlà ọ̀tán bọ̀rọ̀ o ọ̀rọ̀ rẹ o ẹ mú lò. Children shouldn't be praised too highly. You should always hey. let them know hey. that they can do better. No matter what you see in one's ability, don't make a feast in the face of a leper. Torí pé wọ́n kọ́ màmá ló ṣẹ̀dá wọn o. Ó bá mi òkè ló. Ó oh, oh, sọ fún mi, you never told me you loved me. You shut up! That's all bá sọ̀kọ̀ tó sọ yẹn mọ́ èmi ò fijọ́ kan fìfẹ́ hàn sí ẹ ìjọba ọ̀rọ̀ ló ṣe ń fi ìfẹ́ hàn sí yàn kọjá bí mo ṣe fìfẹ́ hàn sí ẹ àárọ̀ ọ̀sán alẹ́ tó bá tún jẹ́ òru èmi nìkan náà lórí I was there for you. wá wá wá ó ṣe bálabàla pẹ̀lẹ́ gbọ́n mi o tiẹ̀ o tiẹ̀ consider me you don't even care how I am feeling. wọ́n sọ fún mi sìn jọ́. What are you trying to... What kind of game are you trying to play? Eh, Uh, uh, me. now! Tayo, you didn't ask me out. You didn't tell me you loved me. You're my best friend. Hmm. So for me. Action this says speaks louder than voice. We're young. So how else do you expect me to express my love? ó dájú ni ọ̀dàlẹ̀dẹ̀ ni ẹ́. olórí burúkú lè lè ṣàṣẹ èmi ló wá máa jẹ̀yà mi kéèkì ní fún mi jàre. get down get down get down if you move I'll blow your head off. down get down get down now. silence I said down down now lie down flat. 阿晃啊，阿晃不能违法律。站住！má bínú kó tí kó tí kókó wá tù mí náà gbẹngbẹ mi mo ti rẹ̀ mí mo ti wíìkì kànjọ́ kan tiẹ̀ tú mi sílẹ̀ má bínú ṣebí ẹ̀gbọ́n yẹn náà dẹ̀ ló ti kú báyìí ẹ má bínú jọ. o hurt me gan I don't. you are under arrest. don't move. don't move. ẹ ṣe. if you move àbàtì ẹ̀jẹ̀ mọ́ bí. I'm not I'm not. No, no. stop that. Drop your gun. Hands up! If you move, I blow out your... Drop! Hands up! Oya move! Move! I said move! Porra, é Bàbá é fúnra é má é ẹ̀kan é o é fúnra é fúnra. o. kí panṣá má bàa jáná o. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀. kí àjà má bàa jìn. ọ̀rọ̀ rẹ o ẹ mú lò. ẹ̀yin òbí ẹ má máa kéwé o. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀. àwòkọ́ṣe ló yẹ kẹ́ ẹ ọ̀rọ̀ rẹ o ẹ mú lò. à ń jù wọn ò ṣe wí lẹ́jọ́ o. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀. ìjà ìlara ò máa tán bọ̀rọ̀ o. ọ̀rọ̀ rẹ o ẹ mú lò. Children shouldn't be praised too highly. You should always let them know that they can do better. No matter what you see in one's ability, don't make a feast in the face of a leper. torí pé wọ́n kọ́ ló ṣẹ̀dá wọn o ó wọ bá mi òkè ló fi wọ́n tọrọ fún ẹ o ó má fi kan kẹkan ibi ó jù bí lọ má fi kan kẹkan o nítorí ọ̀la ìbùkún ní fọmọdọ tó máa máa fọgbọ́n o ò bá gbọ́rọ̀ mi rò ìwọ màmá bàbá o àsan tọrọ ò dá níwájú àwọn ọmọ ò bá ṣẹ́nu pò nítorí ọ̀la. màmí tẹ̀ ń wò yìí ọ̀gá ọlọ́pàá tá a bá sọ a máa kú tá a bá sọ náà níbi tá a dé dúró yìí a máa padà kú náà ni màámi gangan ni igi wọ́rọ́kọ́ tó ń dáná rò àwọn gangan ní àrò tó ń dọ̀bẹ̀ nù màámi ò kì í ṣàbíàmù. Ah, ah, mo jẹ́rìí náà ni láì bá aṣọ oúnjẹ kalẹ̀ ọ̀la ibi ń pa mí bọ̀ ni bọ̀dá mi. yéè <laughs> bọ̀dá mi <laughs> ah, ìrẹsì rẹ. <laughs> Eh, eh, òpònú oníjẹ ẹ̀yà ìṣe lọ síbẹ̀ bábí. oúnjẹ bọ̀dá ẹ̀ yẹn. ṣé èèyàn kan náà ṣé torí ráìsì kúlà nílà àti. wọ́n máa ń yọ púpọ̀ mo ṣe fún ẹ kékeré. èèyàn kan náà ni. ìkan náà ni. Mami. Hmm? Ọmọ mi. Kí sóúnjẹ mi nìyí? Gàrí ló wà níbí. Gàrí ni. Ah. Ebi mo bẹ́ẹ̀ ọmọ tí mo ṣe orí mi orí mi pé. ohun jẹ bọ̀dá mi. ẹ tí bọ̀dá ọwọ́ ti mo fún. ẹran àti ráìsì ni màá mi. mo rán ẹ láta ní gẹ̀ta kó lọ lo ata wá fèmí ó gbé ata mi lè lọ gbá bọ́ọ̀lù àbí wọ́n fẹsẹ̀ dáta nù. mi ò bínú ah. èmi kẹ̀ bínú mo kó aṣọ fún ẹ ń pé kó fọ̀ ń gbọ́ laṣọ wà. mo ti sókè sẹ́yìn kùlé. mo ti sókè ẹ̀rọ mi sókè wọ́n sókè aṣọ ilẹ̀ kí wá fọ̀ mo ní kí wá fọ̀ fọ aṣọ fún mi lẹ́sẹ̀kẹsẹ̀ o sókè sókè gàrí kó máa mú ìwọ sókè gàrí kó máa mú Táyọ̀ má bínú wo mi ò yé ìtì ẹ o kódà ìwọ mo fẹ́ràn jù ṣùgbọ́n ó tó bá yíwà padà tó wu ọmọlúàbí tó dùn mí nú tí ẹ̀mí ọlọ́run wọ̀ ẹ́ lọ́kàn báyìí kébì náà tó yọnu sí ẹ ẹ̀ ṣé wàá yí padà ayípadà. ayípadà. ẹ Táyọ̀ máa wọlé jẹ ká jọ jẹjẹ lé tí n bá gba etí fún ẹ. so mọ́mì ẹ mọ̀ pé mi ò láì kó jẹ púpọ̀ jù so mi ò lè parẹ́ and then àbúrò mi ni so ẹ ká jọ jẹ. tí fún lọ́rùn lọ jẹ́ àtẹ àtẹnu àtẹnu wo wo máa jẹ́ dáadáa ó máa bò kèlè ju tiẹ̀ ah! Tayo ó lè dèrè ó tún ti fẹ́ mẹ́ran ṣé ah, ah, ah, wọ́n lo lóúnjẹ. láyé èmi ṣáà mo bọ̀ wọ́n ṣe ẹ̀gbẹ́ fún mi wọ́ọ̀dù wọ́n ṣe ẹ̀gbẹ́ fún mi wọ́ọ̀dù gbogbo ìta àwọn èyí kò dùn ẹ́. mo láìkẹ́ mo láìkẹ́. mo wà. ah Táyọ̀ kí ló ń ṣe kí ló ń ṣe lábẹ́ transformer láì ṣáàtì tó fẹ́ bílò ni kí ló ṣe tó ń sọkún Táyọ̀ ah, ah. ṣèbí ọ̀nà ń báyìí kí ló ṣe tó ń sọkún kí ló dé kí ló ṣe ẹ́ kí ló ṣe ẹ́ bẹ̀. ẹ bèrè ọkọ lọ́wọ́ yìí. okay i'm listening ṣé ṣe mọ́mí ló bí mi. Ah, ah, why would you say that báwo ni màá ní kì ṣe mọ́mí ló bí ẹ ṣèbí mi lẹ́gbẹ́ mi lọ́kọ́ bí kan tó bí ẹ so báwo ni màá ṣe mọ́mí ló bí mọ́mí ló bí ẹ of course. ẹ má pààrọ̀ fún mi. a ní mọ́mí ló bí ẹ Táyọ̀ what happened. ọ̀rọ̀ mọ́mí ti sú mi. Ah, kí ló ṣẹlẹ̀ gangan bá mi sọ̀rọ̀ kí ló ṣẹlẹ̀. bó tẹ́ ń ṣe sí mi nígbà tó yẹ pé àwọn kan náà bí mi ni tí mo bá gbégbá kò sí èyí mo máa gbé mo bá rìn mi máa rìn ẹ wá wò bùbáṣù gbogbo àwọn ọmọ mi máa lé mi jáde pé mo ń disturb àwọn. wo etí ẹ wọ ọmọ gidi ṣé ọmọ gidi máa gbé earring sétí o ní ìdí gbogbo eléyìí that's one secondly tí gbogbo nǹkan tí mọ́mí ń ṣe wọ́n ń train ẹni ṣóyẹ lókàtí tó bá di pé o ti wá dàgbà o ti wá márì o ní ẹ tó bá náà máa lé ẹ sọnù tó gbé òun ọrùn ṣé tó bá dàgbà tó wá lọ sílé àná ẹ ṣé àlọ́ máa ọrùn bẹ́ẹ̀ ni disgrace ẹ̀ tiẹ̀ ló máa jẹ́ so ó ní ìdí báyìí kí mọ́mí kó take away from you that is one secondly wọ́n máa ń ránṣẹ́ lọ́lọ́ ta wá wàá gbé àtàsílẹ̀ wàá lọ play ball lọ fọṣọ wàá sókàṣọ fún ọjọ́ mẹ́jọ ò ní fọ̀ wọ́n máa ń kí yẹn náà wọ́n máa jẹ́ kí màmá yẹn hate ẹ̀ àmì ìwà mọ́mì ò hate ẹ̀ o in fact mọ́mì love ẹ jù mí lọ because wọ́n train ẹni wọ́n train ẹni so yẹ so má máa rò bóyá pé mọ́mì kan ló bí ẹ mọ́mì ló bí ẹ. yorùbá di cha ló sọ wípé a kì í lọmọ burúkú fẹ́ kún pa jẹ mm. kí wàá lọ rọ́ọ̀dì tèmi lọ́dọ̀ mọ́mì ẹ wá àwọn nǹkan tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé mo ní talent bọ̀ gan ẹ wo tó ṣe máa mú dùn mí tí mo bá dé field opportunity wà wá fún mi ọmọ mi fún trial ní rò mo dẹ̀ sọ fún mọ́ mi ní ọmọ mi má wọrí má ti gbà jù àwọn kò ó fún mi kí fi lọ fún trial mi ní rò ọmọ wa gbà jù àwọn akóhùn yẹn fẹ́yìn kẹ́yìn lọ fi ṣe business. now o fẹ́ lọ sí Europe lọ fún trial ó dẹ̀ mọ̀ bí mọ̀mí ṣe struggle sórí owó yìí tó bá kò fún èmi ti ní contract mo ti gba contract náà and then mo need àti fi owó yẹn secure check so tí n bá rí profit n bẹ profit n bá rí yẹn fún àǹfààní èmi ìwọ àti mọ́mi ni so so personally mo ṣe wáyé mo ń promise ẹni pé tí n bá fi lè regain tí mo fẹ́ gain nínú iṣẹ́ yìí personally i will fulfil my promises so yẹ màá mi sọ pé mo sanjọ́ fún ẹ sórí trial ẹ ò wá nílọ fún trial o wàá wá lọ play ball ní Europe máa sponsor ẹ tí wàá lọ play whatever roles wàá fẹ́ play máa sanwó. mo gbé nǹkan tẹ máa sọ náà. ok do you know what do you know wọn náà onídàá ti change wa so yẹ mo ṣe ń lọ library ni mo ń lọ jẹ́ ká lọ sí library ẹ eh, tá kàwé everything will be better okay ah ọ̀dẹ̀ oh, máa go so ẹ máa go so ẹ forget about that. Eh. ìyá mi náà ń sọ̀rọ̀ yìí. ẹ eh, gbẹ̀rẹ̀ stop crying ẹ <coughs> you know I love you as a brother so you don't worry ẹ you be fine kò sí fún mi kò sí inú mi ò kí ń dùn. jẹ́ kí inú ẹ dùn. àmì tẹ́ ń wò yìí níṣẹ́ ló máa ń fi ọmọ kẹ́ ọmọ ìjàmọ̀ kankan níwájú ìyá tó bí mi lọ́mọ kò sí nǹkan tí wọn kì í fi mí wé ṣebí jọ́kan ni mo rí táwọn àtẹ̀gbọ́n mi ń ṣàjọyọ̀ lórí ọ̀rọ̀ owó kan tí wọ́n pè ní èrè owó yẹn dẹ̀ pọ̀ gẹ́gẹ́ bí àbúrò sí ẹ̀gbọ́n mi mo tọ̀ ẹ̀gbọ́n mi lọ mo ní mo need a help pé kó ràn mí lọ́wọ́ nǹkan tó ti díẹ̀ bọ̀. Ah, ah, tayo. inú ni wo ló máa rìn báyìí náà níbo ló ti ń bọ̀ owó táìmù. ẹ̀gbọ́n mi ẹ fi yẹn lọ́gá wa kí ló ṣẹlẹ̀. nǹkan tí mo tiẹ̀ ṣe wá rí gangan ni pé nǹkan kan inspiration kan ló kọ̀ wọlé wá bá mi bí inspiration yẹn dẹ̀ ṣe wá ó wá níwàá pé kí n ṣe kí ni kí n get àwọn phones bóyá bíi iphone ten nine eight seven tí wọ́n bá get yẹ tó bá wọ àwọn campuses lọ pé kò sọ pé òkè o àwọn ilé ìwé ṣe pé bóyá máa máa sọ pé ẹ múlẹ̀ wá gbowó lọ́la o no tó bá ṣe ń fún wọn báyìí lọ́ọ́ máa fún ẹ lówó mo ṣe wọ́n mọ̀ pé tí n bá rí substantial amount of money tí mo fi get àwọn phones yẹn ah bàdá mi oh no no no no no massive profit as in èrè tó pọ̀ mo ṣe rò pé <laughs> mo ní substantial amount of money. that's fantastic mm. um, gold business tí mo fún ẹ lówó tó ṣe ń gbà yẹn hmm? gold business tó gbó lọ́wọ́ mi tó ṣe ń gbà yẹn amen. ẹ eh, bàdá mi eh, eh, risk tó wà ní business yẹn pọ̀ hmm. and again. àti capital àti profit àrí kankan but eh, I mean there is provision for bad debts. téèyàn are ṣe o. risk ò not to nǹkan tó dàgbà yẹn capital àti profit no no ẹ máa wọ eléyìí tí mo fẹ́ ṣe tí mo fẹ́ dáwọ́ lé gbogbo èrè yẹn ó máa kó wá because kò sẹ́ni tí ò ń phone. anyway you tó ń fẹ́ ṣe yìí náà mm. thank you. I eh, mo like ẹ mo dẹ̀ máa support ẹ. ẹ ṣe gan ẹ ṣe eh, wá. owó wà nílẹ̀. thank you. I should tó on nílẹ̀ ò lè access ẹ ò lè access ẹ mo mọ̀ pé o ti gbọ́ information pé mo ṣẹ̀ gba one fifty million naira kan Táyọ̀ kò ń ṣe owó tí mo lè yọ wọ́n kọ̀bọ̀ ń bẹ̀ not until tí bá ṣiṣẹ́ tán lèmi náà máa tó lè gba profit mi ní yọ wọ́n kọ̀bọ̀ bẹ̀ máa fi ṣiṣẹ́ ni bó ṣe jẹ́ nìyẹn ẹ̀bùn máa keep in view. ẹ ká zoom pé bóyá mi lè dé ibi yẹn bọ̀dá mi bọ̀ ẹ máa ń sèbò ó náà ẹ fún mi láwọn owó tẹ̀sí. fún ẹ lẹ́yìn tí bá ti rí owó. àwọn fún mi lówó. àwọn ẹ lówó àbẹ̀rẹ̀ business ẹ̀. àwọn fún mi lówó. gbàgbà fi gbé káàbì lẹ́yìn wọ́n máa fún àwọn owó ṣe kí ní báyà. kí lè tó gbowó báyìí. ẹ sọ̀rọ̀ owó business ni mo sọ nípa. àwa ṣòwò gbowó báyìí kí ni ìtumọ̀ yẹn ó mọ mí nìyẹn ni. rámi ti gbà náà báyìí èèyàn ti gbà kéèyàn ti gbowó ni. tètè máa lọ kò sí wàhálà lọ aṣọ ẹ. tí mo sọ ah, ṣé màá màá màá bẹ́rìn wọlé màá bẹ́kún jáde ni. ẹkún kí ló ń bá jáde ìṣòwò nǹkan tó ṣe you just shut up. ṣé ẹkún ló bá lọ yìí o ṣe gold business àárí capital àárí nǹkan kan òtúndé òtúndé ló fẹ́ ṣe màá màá rò ó kò jọ bí gbàtẹ́ fẹ́rẹ̀ fún yàn ẹ fẹ́rẹ̀ fún mi ní jàre. ẹ fẹ́rẹ̀ fún ẹ. ẹ fẹ́ ah mi ò gbogbo ìtẹ̀ ń ṣe. o senseless mọ́gidi mọ́gidi ara ó láìkì fàájì kó lo gold kó mutí kó ṣe gbogbo ẹ̀ idiot. Ah, pẹ̀lẹ́ bọ̀dà Táyọ̀ jọ̀ ń bolo lọ látàlú ta tún pe aago ẹ tó gbé aago. ẹ má bínú màmí ẹ ti jẹ́ ká fi yẹn lẹ̀ ó ní ìkọ̀kan tó fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ àyọ̀ ọmọ yín náà ni. ọlọ́run ló fi ṣàyò fún mi. àmú mọ ọ náà mo ṣe fẹ́ bá yín sọ ní ètè bá wọn sọ̀rọ̀ níbi tó máa ti gbọ́. màmí ọlọ́run dìídì gbé inspiration business ó gbé wá fún mi hmm. bó dẹ̀ ṣe gbé wá fún mi báyìí ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ fóònù kí lọ́lọ́run tí wàá ṣe mo dẹ̀ gbọ́ tẹ̀ ń sọ̀rọ̀ lórí fóònù pẹ̀lú ayọ̀ ọmọ yín tẹ̀ ń ṣàjọyọ̀ pé kọ́ńtíráàtì kan o èrè kan o one fifty million mo ní ọbọ̀ lọ ṣe ṣiṣẹ́. ó fetí sẹ́gbẹ̀ẹ́ ògiri. mami àjọ wà nílé nìyà kí ni mo dẹ̀ lọ bá ẹ̀gbọ́n mi fún pókè o mo bá yín yọ̀ o mo dúpẹ́ lọ́ ọlọ́run mo ní business initiative kan tó ti wọlé ẹ fún mi ní owó tó tó owó kémi fi lọ bẹ̀rẹ̀ phone business ṣe lẹ̀gbọ́n mi fariga ó ní ó tì o pẹ́pẹ́ sí o kò sí nǹkan kan o kémi máa lọ. mami mo fẹ́ béèrè lọ́wọ́ yín ǹjẹ́ èèyàn kan wà nílé ayé ìsìn ní gbèríko ni o àti ní ojú ayé bí àti àwọn ní stay city o ṣé èèyàn kan wà tí ò fẹ́ lo fóònù. kò sí. kí ni mo lè ṣàlàyé fẹ́ gbọ́ mi fún pé nísìn ẹ ṣe kí ni ẹ fún mi ní owó tó tówó kí n bẹ̀rẹ̀ phone business kí n máa ta àwọn iPhones màmí ti bá bẹ̀rẹ̀ sí ní ta owó gidi ni màmá rí ẹ fún mi ní fifty million péré nínú owó tá à ń sọ yìí kémi dẹ̀ bẹ̀rẹ̀ business bàdá mi dẹ̀ ṣáájú. Ah! Táyọ̀ o lè ní amúrọ̀bà ni ẹ yé kó fún one fifty million jọ owó tó fún ẹ ń jọ sí tó jóye tí gold káàkiri ayé mo ló wà ń bọ̀ lọ́wọ́ ìdí ẹ̀ sí. mami mami ẹ má máa káwọ àkàsẹ́yìn past is past èèyàn lè sí ẹ̀yin fúnra yín pàápàá gan ẹ ti bá mi sọnù lé akérèjù ó kéré jù bí ẹ̀ méjì sẹ́ẹ̀mẹ́ta pé gold business o. So, bó ṣe máa ń lọ sókè ló máa ń lọ ló máa ń fluctuate ni ìyẹn ti wá bó ṣe wá nìyẹn àbọ̀ phone business mo fẹ́ ra wọlé mami mo fi ọlọ́run bá ṣẹ̀rí owó tí màá máa rí ara tí màá fi yín dá màá kọ́lé fún yín màá ra mọ́tò kò sí ah, ẹ má gbà inú yín dùn wọ́n fi ẹ̀wọ̀n sọ mo ní plan tó dáa fún yín mi wèrè ah, ẹ ti gbádùn jù màá fi owó báyìí jẹ màá kọ́lé fún yín màá ra mọ́tò mo tún lè gbé yín travel out. mi ò fowó ẹ ògidì ọmọ ti kọ́lé fèmí ilé ìrọ̀rùn. ẹ kò sí wàhálà tó bá ṣe tiẹ̀ èmi náà máa ṣe tèmi oúnjẹ ọmọ ni kò dẹ̀ ní kòrò lẹ́nu yín tó ti yé yín ẹ̀yin ni kẹ́ bá ọmọ yín sọ̀rọ̀ níbi tó máa ti gbọ́ kọ́ fún mi lówó kí mi lọ́ọ́ fi bẹ̀rẹ̀ business ó yé yín. ó ti fún ẹ màá la etí ẹ màá kọ́rọ̀ sí màá bá sọ̀rọ̀ kí wọ́n máa kú kó máa kú ìranu jatijati má lọ wábi jókòó má ṣe tí mo bà má ṣe tí mo bà ìwọ kúkú joyè airtel káàkiri gbogbo àgbáyé ṣe tí mo bà. ẹ obi mi o mo serious lọ́rọ̀ tí mo sọ yìí o gbogbo tẹ́ ń sọ yìí kò bẹ́ mi lára mu o ẹ bá wọn sọ̀rọ̀ o ẹ bá wọn sọ̀rọ̀ kọ́ ṣe nọ́mà fún mi kí wà ókè. ẹ tí o bá ṣe nọ́mà kí lè fẹ́ ṣe jọ kí lè fẹ́ ṣe. kò sí ẹ má wọlé mi ti mọ̀ wọ́n ti máa ṣe o sì ah kí ni wọ́n á lè ṣe àbí o sì wà torí tó bá ya wèrè bóyá èmi kọ́ ni máa gbé. dàúdà kí ló fẹ́ dà mí ní rù ò ní rù ò jẹ́ kẹ́lò mi ò rù ó ti rárá ṣe dànù ọmọ tó ní ìdí owó ọmọ rẹ. àmì tẹ̀ wọ́n wọn rí nǹkan kan tó wrong ní kọ̀ọ̀kan tí ẹ̀gbọ́n mi bá ṣe èmi náà ni mo máa ń ṣe àìdá èmi náà ni mo ò dáa. It will torture me mentally. Nígbà tó dé stage kan, mi ní choice ju pé owó tó wà ní account ẹ̀gbọ́n mi mo wọ jáde. Ní ìgbà tí mo wá wọ jáde, ìwádìí bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ sí ń tọpinpin wọ́n fẹ́ mẹni tó ṣọṣẹ́ yẹn ìgbà tí mo wá rí i pé òkú tí mo sin ẹsẹ̀ ti wà níta and I don't I don't know how to go about it bóyá èròkèrò àbáwọn tí mo bá rìn ibẹ̀ ni mo ti pàdé àpò pọ̀ pẹ̀lú àwọn àwọn kan sadly mo ní kó delete ẹ̀gbọ́n mi. ó máa delete ẹ. ẹ̀yin òbí ẹ̀ ah! ah! máa kí ọ̀rọ̀ ọ̀rọ̀ àjù wọn ò ṣe ń lẹ́jọ́ o ìjà ẹ̀ lára ò máa tán. mọ́kànlé mọ́kànlé. ẹ ní láti mọ̀ pé station. ẹ wo táyọ̀ kan farabalẹ̀ ni ẹ̀gbọ́n ẹ̀ nífẹ̀ẹ́ débi pé gbogbo profit tá make níbi iṣẹ́ ó máa ń yọ thirty percent sílẹ̀ fún táyọ̀. kílẹ̀ kan ni mo fẹ́ bí látijọ́ yìí àmọ́ um, notice pé every time tá a bá àbá contract àbá execute nkankan àbí nkankan bẹ́ẹ̀ um, out of our profit o máa ń kọ́kọ́ yọ certain thirty percent sílẹ̀ sí separate account kan um, ètò bá kú remaining seventy percent ló máa ń yọ kóòtù oníkálukú fún now um, mo wá ń wonder pé okay ìwọ ti ní business experience ju èmi lọ and èèyàn máa ń learn every day ni that thirty percent uh, kí ló wà fún because mo gbogbo àwọn kíní ìsìn àti níyì tá à ń yọ fún face àti níyì tí wọ́n gbà as a CEO um, you know as a partner out níyì tí èmi wà entitled sí uh, ó de kí n fi ẹ̀tọ́ ẹnì kankan dùn so that thirty percent kí ló wà fún. <coughs> Dayola o kì í ṣe ẹni tí mo lè fi nǹkan pamọ́ fún and I'm gonna tell you sori Táyọ̀ àbúrò mi tó ń wo yẹn nǹkan tí mo jẹ́ lé nìyí Eh, nǹkan tó contribute sí kò ń ṣe kékeré i'm telling you and um, báwa ṣe ń ṣiṣẹ́ ń bì òun kò sí bíbá physically ni òun náà ń ṣiṣẹ́ ń bì báwa ṣe ń ní gain tiwa lòun náà gbọ́dọ̀ ní gain tiẹ̀ mi kò tí ì kó gain ẹ̀ fún ni gain ni ti Táyọ̀ òun ni thirty percent máa ń yọ lórí gbogbo transactions tá a ṣe pátápátá owó Táyọ̀ ni. Tayo ló unfortunately kò ń ṣe ẹni serious but ó máa gbowó ẹ̀ one day so tí ẹ níyẹn àjọ ní ilé iṣẹ́ ni kò kọ̀ bá a ṣiṣẹ́ ń bì báyìí ni <laughs> um, even capital tí mo fi bẹ̀rẹ̀ company yìí <laughs> ó ní bó ṣe jẹ́ látọ̀dọ̀ Táyọ̀ hmm. ìyàwó tí mo fẹ́ sílé tó ń fún mi ní dùnnú àtayọ̀ Táyọ̀ ló ṣokùnfà ẹ̀ ṣe wá rí i pé Táyọ̀ ṣe bẹbẹ nígbésí ayé mi. Hmm. Aha so thirty percent tí mo ti ẹ̀ ń tọ́jú pamọ́ fún yẹn ó tún kéré. <laughs> All right. Uh, you see, um, I must say this. You are just one out of a million. Uh, torí èèyàn tó máa ronú bó ṣe ronú yìí ó ṣọ̀wọ́n. Even bó ṣe máa ń bá wa ọ̀rẹ́ ẹ̀ díò, mo máa ń wò pé ah, irú èèyàn wo ló ń da ẹ̀ ni. You know, okay, for instance, èmi sìn mo wáṣẹ́ wá bí mo apply mo wáṣẹ wá síbi ni gbà tó rí mi ní pé no no no no no no no o gbà mí as a partner tí o ò dẹ̀ fi ẹ̀tọ́ mi dùn mí láti jọ tàti jọ bẹ̀rẹ̀ iye tó ní pé o máa fún mi certain percentage on every job òfin dùn mí bẹ́ẹ̀ ló dẹ̀ máa ṣe pẹ̀lú everybody tí mo mọ around there even to your brother tẹ́gbọ́n àmọ̀ pé Tayo is not really the serious type ó kàn fẹ́ ṣayé ń tiẹ̀ kó jayé kiri ni and um, o tún ìdí mi fi láti appreciate àwọn kọ̀ọ̀kan tó ti ṣe fún at one time or the other my brother God bless you eh, èmi gan ti kọ́ àwọn ẹ̀kọ́ kan bẹ́ẹ̀ ẹ̀sìn. <laughs> yes in fact the last time tí mo ìbèrè lọ́wọ́ ẹ̀ owó yẹn ti accumulate like thirty million naira yes tó ti di pé ọjọ́ wedding ẹ̀ ló plan láti fún un. Ah! o kò ní sùúrù fi ah. kan kẹ́kọ̀ọ́ ibi ó ti lọ ẹgbẹ́ ìgbò sọ lójú mi. Ah. Can you see your life? Eh? I feel àìfẹ̀lẹ̀kẹ́ bòsì òbí be too bad dé. ká ló see farabalẹ̀ ni you would have gained more. Look at fọmọdọ tó be too bad ṣe o. òbí ìwọ mama baba so i'm too disappointed in you mama kéde máa wá wò fankole ti kọ́lé fọmọ orí burúkú yìí fankole ti kọ́lé fún. Wow, this is beautiful. Oh, I love the structure. Oh, fine. Oh, this is nice. Táyọ̀ ni mo kọ Really? Yeah. Oh, you're such a <laughs> darling. Thank you. Your wedding day, mass of You know what? Yeah. You're the best husband any woman can have. the best husband to me. And the best brother to your brother. You're surprised. Ah. Oh. So, hmm? Listen. Oh. bá ti má sọ fún mi. kò gbọ́dọ̀ mọ o. kò bá ti má sọ fún mi. ẹ eh, kí ni ìtumọ̀ yẹn. <laughs> Ah, mo rí mo jù mo nílé ah, mo ṣe mo lè áìdù ilé ìfọ̀rọ̀ ẹ̀mí ṣá. ọmọ eh. jẹ́ sọ kọ́kọ́ ẹ eh, ẹ mọ̀ pé ẹ n kíní ni kẹ paint ẹ white ni o ṣe mọ̀ pé white ni best colour oh. white ni kẹ paint ẹ. Ah, mm, ok white ni kẹ white jẹ́ kí n fi àwọn ìtìrọ̀ gbogbo ẹ̀ tọ́kì mo ti ní kọ́kọ́ wa ẹ má fi ìkànkẹ́ kan ò fúnra ẹ fúnra ìbánṣá má bà á jáná o ọ̀rọ̀ rẹ o kí àjà má bà á jìn. ògbó tó ṣe ẹ̀yin òbí ẹ má máa kéwé o ọ̀rọ̀ rẹ o ah! àwòkọ́ṣe ló yẹ kẹ́ ẹ jẹ́. brother Tayo ẹ kàn waste ẹ̀gbọ́n yín just like that. Ha máa tán bọ̀rọ̀ ọ̀rọ̀ ah. rẹ̀ Children shouldn't be ah. praised too high. You can see now that you are a hmm. criminal. Ọ̀daràn lásánlàsán yẹn. Kò sí nǹkan téèyàn lè ṣe fún ẹ tó máa fi pa. Not to talk of your blood. Ọmọ ìyá ẹ̀ ah ó wicked gan o ó burú go. kò sí she kò sáì ṣe ó máa fojú balẹ̀ ẹjọ́ ni and mama oh, eléyìí á jẹ́ wọ́nì fún yín láti má máa fi ọmọ kan kẹ́kọ̀ọ́ mọ́. mi fi kan kẹ́kọ̀ọ́ ṣé rí tí mo ṣe fọmọ Táyọ̀ yìí pé bóyá lè yí padà mi fẹ́ kó jọmọ ìbànújẹ́ fún mi kalẹ̀ ni mo ṣe ń ṣe gbogbo tí mo ṣe fún mi fi kẹ́kọ̀ọ́. mama kò sí kò sí mo lè ṣe ẹ láti lọ wá lóyà tó tún lọ kóòtù báyìí. torí pé panṣá ò fúnra ṣòwò ní panṣá kò dáná àjà ò fúnra làjà bí ìjùn. ẹ ṣé tèmi ò gbé ọmọ ológo kò kú gbé ọmọ ológo tó ti dé oṣù mẹ́ta ah, ológo tó ti padà wá. Children shouldn't be praised Mama. too highly. Ah. Ah. You should always let them know that they can do better. Eh, nǹkan tí mo ní kẹ́ máa ṣe the same thing tí mo sọ tí mo ìwọ́n mi nípa ẹ̀ náà lẹ ti ń ṣe mo ní kẹ́ máa fi ọmọ kan kẹ́ ọmọ kan mọ́ ṣé ìtò ṣẹlẹ̀ kò tí ṣé kò tí serve as a lesson to you ni. mo ti bọ́ jábọ́ lẹ́nu mi tí mo ìṣàbàbí ọ̀dọ̀ tẹ́lẹ̀ mi ọ̀dọ̀ máa ẹ wo kò sí kan tí mo lè ṣe o in fact a ní láti pàdé ní court ní monday because i am interested in this case. má interested má interested inú tèmi ni kò ti interested. àwọn kọ́lé mọ̀ kọ́lé. ẹ̀yin òbí wa ẹ má fọwọ́ tá o má bàa yí ta ń rò jẹ o. ẹ fúnra ẹ fúnra ẹ fúnra ẹ fúnra ẹ fúnra ẹ fúnra màmá bàbá ẹ fúnra ẹ má fi kànkẹ́ kan o ẹ fúnra o. kí panṣá má bàa jáná o. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀. kí àjà má bàa jìn. ọ̀rọ̀ rẹ o ẹ mú lò. ẹ̀yin òbí ẹ má máa kéwé o. ọ̀rọ̀ rẹ o ọ̀rọ̀. àwòkọ́ṣe ló yẹ kẹ́ ẹ jẹ́. ọ̀rọ̀ rẹ o ẹ mú lò. à ń jù wọn o.